بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته نتسواج أنه العقيدة الطحاوية العلامة الطحاوي رحمه الله قال المؤلف رحمه الله ونرى الصلاة خالف كل بر وفاجر من أهل القبلة وعلى من مات منه نرى الصلاة حريصين أيا ونرى الصلاة خالف كل بر وفاجر من أهل القبلة حريصي كاكين لين بقوانيري خلف كل بر lẹ́yìn gbogbo ẹni rẹ ọ̀fáàjìrì àti pọ̀kì ní ahlẹ́lì kìbùlà tí nínú àwọn tí wọ́n ń kọjú dáadáa bá sì kírun. ẹni tó bá dẹ̀ kú nínú àwọn ẹni rẹ ni o àbí pọ̀kì ni o àlàmọ̀ mọ́tọ́mì hàn ká kírun sí lára èmi dé àwọn tí wọ́n bá jẹ́ abọ́lá àwọn ò ní lọ hmm. táwọn ẹni tó jẹ́ ẹni bí ni wọ́n má sọ ọ́ déré wọn wà nìkan ni wọn yóò tó ṣe ìmọ̀mù ìlú gan ni wọn á tún ṣe ọlá àwọn èèyàn ní máa káràmásì kí àti máa ṣe ìwà pòkì mọ́ bí pòkì ìmùtí wọn ṣe sìnà ọ̀njalè ó ń parọ́ ó ń ṣe jàǹbá ó ń jẹ rìbá owó ẹ̀yìn owó bọ̀nù ń ń jẹjẹkújẹ gbòòrò àwọn kò kí bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe tọ́gì káàkiri wọ́n ń fa igbó wọ́n bá kú àwọn tó bá jẹ́yìn pàtàkì gbọ́dọ̀ lọ kọ́mádìí pẹ́sìn ó di awẹ́wà abẹ́ ẹsẹ̀ yóò di awẹ́wà ní kíláàsì wọn. wọ́lá náírà àdání sọ ẹnì kẹ́kẹ́ kalẹ̀ nínú àwọn ẹlẹ́sẹ̀ yẹn abẹ́ni rẹ̀ àníṣọ̀kalẹ̀ sálùjẹ́nu ìpè àlùjáná ló ti wọ yẹn ẹni bí náà àdáni sọ̀kalẹ̀ sínú gánà ẹ̀ wọ́n ti bọ́ sínú straight. àdáni jẹ́rìí lé wọn lórí ìdíkò fúnra ni nípa láì ní ìgbàgbọ́ ni wọ́n wọ́lá bí ṣíríkì àdáni tó wọn ní ẹlẹ́bọ wọ́lá bí nífàákì àdáni tó wọn ní múnáfìkì sọ́bẹ́sẹ̀lú àní tó wọn bẹ́ẹ̀ bí nǹkan àdìsá tí nǹkan kí wọn bá ti hàn sí wa tí ó jẹ́rìí jẹ́mi ìṣó ìwà kèfèrí tó wù ní ẹbọ tó ṣe nù mùnẹ́fìkì tó ṣe nù tí ò bá ti hàn sí wa àgbẹ̀rọ̀ kí wọ́n lé kọ̀ọ̀kan sánú mẹ́tẹ̀ẹ̀ta. ìlọlọ́ ìtààlà kọ̀rọ̀ wọn á fi ilẹ̀ sọ́dọ̀ ọlọ́wọ́n ba ẹ̀sọ̀ òjẹ́lì ọ̀dọ̀ ọlọ́run ládàá kọ̀rọ̀ wọn padà sí ọmọ yẹn pé ìta là á dájọ́ lé lórí àwọn pé bí ṣe ń lọ nù inú rẹ̀ ọ̀dá ẹbọ ń bẹ lẹ́mìí rẹ̀ bóò lẹ ṣe rí ipá ẹbọ ń bẹ lẹ́mìí rẹ̀ nígbà tó ṣe pé wọ́n sún báyà rẹ̀ fún ẹ ṣòkòrò wọn á fi ilẹ̀ sọ́dọ̀ ọlọ́run bọ́ba àlejò ọlá. àwọn òrí sí àṣàì ká gbé dà àlá àhàdì ń sórí ẹnikẹ́ni mi ni ummati muhammed nínú ìjọ muhammed agbọ̀dọ̀ pàánù ìfúnmọ́ rẹ̀. ilé àmọ̀ wájà wà ní ìfẹ́. ẹhẹ àfẹni tí káfíńdà pa tọ́ba pé dandan lórí rẹ̀ lókun ẹ má jẹ́ àgbàgbé o ẹni tó sì yẹ káfíńdà pa aláṣẹ ní ọ̀pá o kì í sàwọn alápa o aláṣẹ òun ni ọ̀pá abẹ́ni táláṣẹ bá yàn ẹni tálàsẹ̀ bá yàn òun ni yóò pa ẹni tálàsẹ̀ bá yàn náà ìdí rẹ̀ ẹni tó wà nípa aláṣẹ bí ààrẹ àbí gómìnà tó yàn àbí chairman àwọn tí wọ́n pa ẹni tó jẹ̀bi ikú nìyẹn ẹni tó bá nẹ́bì ni ọ̀la rẹ̀ sọ́lá ẹ̀ tí wọ́n bẹ́ orí rẹ̀ aláṣẹ náà ni wọ́n bẹ́ orí rẹ̀ àbẹ́ni ọ̀pá àyàn ni tó ti ní tí wọ́n fẹ́ gbẹ̀sán ìyàlá rẹ̀ aláṣẹ náà ni wọ́n pa àbẹ́ni tí ọ yẹ kí wọ́n lẹ̀ ló tó pa aláṣẹ ní ọ̀nà ọ̀pá sọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìbẹ́ ń tọ́pọ̀ rẹ̀ sì ní aláṣẹ ní ọ̀sọ̀ fún wọn pa kì í ṣe káwọn àkàlà àpèjọ pé ọ̀yá ẹja lọ pa irọ́ o àwọn tí ìjà sì jẹ dandan fún náà lágbè dàlé lórí tá a pa ọ̀la nìrọ̀. ọ̀la nìrọ̀ ìṣòro jẹ́ àlà àhìmọ̀tì náà yìí láti òmùrì náà. ó ní ọ̀la nìrọ̀ àlùkòrò jà o àwọn òrísí ìsàkàkò àlá àìmọ́tìnà sí àwọn aṣáájú wa àwọn lèmọ́mù wa ẹ má jẹ́ àgbàgbé a ní àìmọ́mọ́ méjì ní ẹ̀rọ àlọ́ kàtírà àlìmọ́mù àlìmọ́wárìdì àwọn ni wọ́n ṣe tíra kan tó ń pè ní al-ahkamu as-sultaniya wọ́n ti ṣe tíra mi o àwọn náà ni wọ́n ṣe. Eh, adabudini wa dunya adabudini wa dunya ìmọ̀ mọ̀wárídé rahimahullah wọ́n ti wáyé ti pẹ́ orí tíra yẹn nìyí ó ti ń súnmọ́ sẹ́wọ̀n ọ̀rìn yẹn sọ̀rọ̀ àwọn tíra ta kà bíi five minutes and then ìmọ̀ mọ̀wárídé ti wáyé so eh, wọ́n á sọ pé ìmọ̀ọ́mọ̀ méjìlá ni a ní ìmọ̀ọ́mọ̀ tó sókòrò a sì ní ìmọ̀ọ́mọ̀ tó kúbọ̀rọ̀ àwọn àìmọ̀tò mẹ́ta ń rí òun ní ìmọ̀ọ́mọ̀tò kúbọ́rọ́ òun ni aláṣẹ àgbà bí wọ́n lè sọ pé ẹgbẹ́ ẹ̀pá èdè mọ́lẹ̀ ẹ̀gbọ́rọ̀ sílẹ̀ tí ò sẹ́ni tí ó yẹ wọn lọ́wọ́ ẹ̀ o ká gbọ́dọ̀ lọ ta korúfẹ́ níbẹ̀ o ó tún á padà yẹn pé wò láti ọmọ òrìnà àwọn tí ń darí àṣẹ wa èso ọkàn lágbára tákàn ríròyìn lẹ́ẹ̀kan náà ìgbẹ́ ẹnìyẹn kan gbọ́dọ̀ jáde lónìí àtúnkẹ̀ká sẹ́yìn gbọ́dọ̀ takú kọ́ sọ pé ìjọba ní amájáde ájáde ìjà wàyí já kódà kí wọ́n sòjóró ọ̀la nẹ́dẹ̀ ọ̀la àgbàdo sẹ́kùlé wọn ẹlòmíì ní gbogbo ìgbà lọ́bẹ̀ ìdíjọ́ kọ́ báyìí ọgbọ́n kò ní da fálásẹ̀ kò ní ẹ̀kẹ́ńsì ọ́ni àbí wọ́n ní ẹni ọ̀dá ìbọ́rọ̀ ayé náà ló dùn ayé táwọn sì ti dùn bẹ́ẹ̀ ni lóun ni ọ̀wá dá fún ni àbí wọ́n ní ẹni ọ̀dá fún àgbàdo sẹ́kùlé wọn àdàgbọ́dọ̀ yọwọ́ míntọ̀ àti kó níbi ìtẹ̀lé wọn tí wọ́n bá ti ń bá wọn bá ti ń pàṣẹ dáadáa àbí tí wọ́n bá pẹ́ tó pàṣẹ ẹ̀sẹ̀ nìkan là ní dáhùn wọ́n kẹ́kọ̀ọ́ kótó máa dé kótó ọba fẹ́ kó kàdà jáde wàá dá wọn nú ẹ̀mí wọn sọ pé tó ọ̀nà báyìí ni wọ́n máa tọ̀ ẹni tí bá ń lọ sí kan ọ̀tún ní máa ń tọ̀ ọ̀gbọ̀rọ̀ tòsí o fọ́ọ̀dù àkídẹ́ǹtì lẹ̀ tó ọba dalẹ̀ tó ọba kí ọ àti wọ́n ń wo eléyìí o níbí báyìí mọ́tò méjì làbẹ́ kọ́ máa lọ báyìí kí wàá ní náà ẹ̀mí ọ̀wá kẹ́sì ibi tí mọ́tò méjì ti lọ kọ́ ẹ̀mọ̀ fún wọn lè mú yẹn wọ́n sì bu owó fún yẹn tó bákan náà. ẹ̀hẹ́ àwa rí sí ká tẹ̀ láwọn aláṣẹ yẹn pípọ̀ wà nù tẹ̀lé tọ́lọ́n kárí ìzọ̀tà kódà tó fi dandan lé wa lórí. bájẹ̀mù ni táwọn aláṣẹyìn ọba ti pàṣẹ ẹsẹ̀ pé ká ya pa ọlọ́run kí ló dé a máa tẹ̀lé wọn náà. wàlẹ́dì ọlọ́run lè sọ̀rọ̀ ní wàlẹ́ mọ̀ àfà. ẹ wàlẹ́ mọ̀ àfà á sì máa ṣàdúrà dáadáa fún wọn á máa ṣàdúrà àlàáfíà fún wọn ẹ̀rí wálùbọ̀ àfà ní ẹ̀lọ́kan náà wọ́n sálábù sọ pé tóun bá ládùú ẹ̀yọ̀ kan tí máa ń gbà aláṣẹ lòun ó sè nítorí pé dídá wọn sọláhù lè ìbáàdì wẹ́lbìlà dídá wọn yóò jẹ lu ọ̀dà yóò jẹ àwọn èèyàn tí ń bẹ́ lu ọ̀dà àdúrà tiẹ̀ tí wọ́n bá ń ṣe fún ọ ní gbolódé ọ̀dọ̀ rẹ̀ ṣùgbọ́n táwọn aláṣẹ ìlú ọ̀dà tí wọ́n bá da àwọn èèyàn ọ̀dà tí wọ́n bá da lóṣù tí mo bá ládùn àkàn tó sì dábìlì ojú pé máa ń gbà ó wọ́n fi ọ̀rọ̀ yẹn sí wọ́n fún àkàn ah, tó fi di àlùfọ́tọ́ ìlú bínú ìyá rẹ̀ ọ̀rọ̀ sí ma fún wọn lọ. mo ládùn ẹ̀wúrọ̀ kan tó ti máa ń gbà báyìí ọ̀sẹ́ tí ń ṣe fún jàlá kọ́lọ́n bí wọ́n da pẹ̀lú àfẹ́ láti máa sàdúrà pé ọlọ́run kọ́ là wọn kó jẹ́ wọn lálàáfíà kúrò níbi àwọn aburú wọn ẹ tẹ́bi ọ. àwọn máa tẹ̀lé súnà ìlànà nabi sallallahu alayhi wa alihi wa sallam wal jama'ata mùsùlùmí parakọ̀ òun làwọn máa fọ́lò gẹ́gẹ́ bá a sọ wọ́n wípé al jama'a gẹ́gẹ́ bí afa abdullahi bin Mas'ud ṣe ṣàlàyé onímọ̀ wa faqal haqqa walau kunta wahdak wọn tó bá ṣe déédéé òdodo kódà kó jẹ́ wọn nìkan òun ni wọ́n ń pè ní al-jama'a ọ̀ní wa máa sọ pé ẹni ọba lẹ́gbẹ́ láyé ní ọ̀lẹ́gbẹ́ lọ́run tí èèyàn bá ṣẹgbẹ́ láyé èèyàn máa dá kiri níjọ́ lè fi àwọn ọmọ tó ń sọ yìí al àtàǹsọ yìí òun ló ti tọ́ ìgbésí mùsùlùmí parapọ̀ wà lórí ọ̀rọ̀ àkéèdà ẹ̀ẹ́kọ́ takùkù ọ̀nà ẹ̀dùn bẹ̀ àwọn máa kọ́ lóru léyìí wọnàjẹsẹ nìbò wàlúfọlùfà àwọn ọdẹ jìnnà sí àṣírò gbogbo àwọn yẹn sẹrí lọ bí ìwọ nìkan bá sọ bí ìlọ ẹ ìdádúró pẹ̀lú kìláàfà àti ìyapa ìdáwà ní ṣùgbọ́n gbogbo bí wọ́n lè lò nílò òun nìkẹ́ dá wa wẹ̀lìkìlá àti yapa yapa òtítọ́ là ń sọ yapa àlàáfù inú nǹkan tó jẹ́ pilẹ̀ ẹ̀sìn wẹ̀lìfọ́lùkọ́ àti ìpínpín ẹgbẹ́ yìí ẹgbẹ́ yìí ẹgbẹ́ yìí ẹgbẹ́ yìí ọ̀pọ̀ àkọ́mọ ẹgbẹ́ yìí ó lọ ẹ̀sùn bímọ aládé yìí ń kárí tiwa ni jàmáà tiwa á wọ́n lámúyẹ jẹmẹ ti yóò pé àwọn jẹmẹ yìí kẹta àwọn máa ń ṣe tiwọn ni fúrùkọ ẹ ajínà sí nǹkan bẹ mùsùlùmí parapọ̀ kẹlẹ̀ àwọn jẹ tó wa. àwọn àdè máa nífẹ̀ẹ́ sí àwọn tó bá ń ṣe dọ́gba tí wọ́n tún nígbà àfipamọ́ àfẹ́rẹ́ wọn wọnúgbòdodo. wọnúgbòdodo àlà ìjáwóró wọlé kìíyàrá. àwọn tó bá jẹ́ olójoro á hẹ̀ tiwọn àwọn oníjàmbá á hẹ̀ tiwọn. ونقول ونقول الله أعلم فيما سبها علينا علمه àwọn máa sọ fún gbogbo ọ̀rọ̀ tó bá ti rú wa lójú ìhun tá a máa wí náà ni Allahu a'lam ọlọ́run lálámọ̀tà tó bá ti rú wa lójú tí mọ̀ rẹ̀ bá rú wa lójú tí mọ̀ ṣàbàhà àlẹ́nà ilmuhu gbogbo ohun tí mọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ti rú wa lójú Allahu a'lam láàrú ọlọ́run lọ́mọ̀ọ́ta wọ́n fi ẹ̀kọ́ ọ̀gbọ́dọ̀ máa ti dúró tọ́ọ̀mọ̀ wọ́n á ní ah, mo jókòó yìí mo bá ní kíní yóò yé mi yóò lọ rẹ̀ mí lẹ̀ o àwọn èèyàn ní pọ̀ mí sí mọ́ dáadáa wọ́n ní Imam Malik alayhi rahmatullah tí wọ́n ní láyé ká wa Malikun fil Madina a gbọ́dọ̀ béèrè ìdájọ́ ẹ̀sìn lọ́wọ́ ẹnikẹ́ni nígbà tí Imam Malik wà Madina ìrẹ̀ pé ìmọ̀ pọ̀ gan ọ̀dọ̀ Imam Malik ni wọ́n darí gbogbo pátí wá sí wọ́n máa dálé wọ́n ní wọ́n béèrè béèrè bóyá ní ọ̀fẹ́ one twenty àwọn aláàdúrí lọ jáǹtẹ̀ rẹ̀ ni torí pé mọ̀n kọ́ọ́là lẹ́sọ̀ àdìrí àyílá àdìrí ọ̀kọ́dé àfà ẹni ọba gbólóhùn lẹ́sọ̀ àdìrí òun tó àwọn tó mú dájọ́ ẹ̀sìn wa. ó fi hàn pé ìmọ̀ ń bẹ fún ni ẹ ló fi mọ̀ wípé nǹkan kan béèrè yóò sí inú mọ̀ wọn ṣùgbọ́n lòdò kò sí wọn lè béè lọ́wọ́ rẹ̀ yóò rí nǹkan kiri yóò rí nǹkan kiri ní wọn sọ pé gbogbo ẹni tí bá ń dáhùn gbogbo òbéèrè fàáhù àmọ̀jì náà wéré ni ọ̀rọ̀ àwọn sálàfù ni ẹgbẹ́ gbogbo òbéèrè pátá gbogbo ẹ ló wọ́n dáhùn àṣìwìn tí ò sí kan tí wọ́n sọ pé Allahu a'lam abẹ́rẹ́ dẹ́sì àṣìwìn ló ń tọ̀ ọ̀yà. wàlẹ́ ìrọ̀lẹ́ mọ́ ká àlàyé tó pa ẹ̀mí àwárí sí sábà pa ìbọ̀sẹ̀ ìsàfàrí lájò bọ́sẹ̀ wà ní hadith sọ̀fọ́àn ọ̀nà àtàlì tó ní ká bá tọ́wù kánà yà múrù ná ìdàkúnná sáfúrán alánáńsì àti káfà ná tàlásátà àyàmí wọ̀láyálì àhò ìlà mi ń jẹun ẹ̀bà tí. àmísọ̀ láàzálà pa á láti fi àgbọ̀dọ̀ yọ ìgbọ̀nsẹ̀ wa lẹ́sẹ̀ tá a bá travel fọ́dìdì ijọ́ mẹ́ta àtòru mẹ́ta ọ̀sán mẹ́ta àti tá a bá ní jánábà lọ ṣùgbọ́n àsùn àníyọ lẹ́sẹ̀ àtọ̀ àníyọ lẹ́sẹ̀ àyàgbẹ́ àníyọ tá a bá tún sàdàlà dẹ́sẹ̀ àkàpà ni ló fi sọ wípé nígbà tá a bá wà lọ́jọ́ òkú wálé hádọ́rì tá a bá tó wá wà lé bó ṣe wà nù hadith ali rọ́bì aláwọ̀ ali wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba gbé kalẹ̀ fún wa sàlásàtà ìyàm ọ̀làyà àlìyàhón lílùmùsàfù ọjọ́ mẹ́ta òru mẹ́ta ọ̀sán mẹ́ta kó káfípa ìbọ̀sẹ̀ fẹ́ ni tó bá ti kí ni o ẹni tó bá tọ̀ fún. ويوما وليلة للمقيم ọ̀sán kan òru kan yọ pa àwọn tó àwọn òfin fa ìbọ̀sẹ̀ rẹ̀ fẹ́ni tó bá ti pín tó bá wà nílé àwa wá rí pẹ́sìn kàmọ́ já á pèlè àṣàwọ̀ mo ṣe wá nú orípa orípa náà mo ti kà fún wa yẹn. àlùfáàsì hajj ìlọ́bẹ̀lẹ́ ọlọ́run ọba òfin jọ̀sìn ìbẹ̀lẹ́ ọlọ́run ọba òfin jọ̀sìn èyí tó ní àlọ́ òkú òfòbí àròfà nínú wọlé jihad ìjagunsójú ọ̀nà ọlọ́run mọ́ọ̀dìyàní méjèèjì ọmọ àlọ́ mọ́ òlélẹ́ amúrí ìgbìnà mùsùlùmí pẹ̀lú àwọn aláṣẹ náà mùsùlùmí. ẹ o ẹni rẹ ọmọ yóò máa lídìí lọ bí jihad ẹni bí ó lè lídìí lọ bẹ́ẹ̀ yóò tún lídìí wa lọ sí hajj títí díjọ́ gbẹ̀dà àlùkìyàmà. kò sí ohun tí ó bá ohun tá a rí yìí jẹ́ kò dẹ̀ sí ohun tí ó tù palẹ̀ wà láàyè kò tó fòmọ́ bí ó sì máa rí lọ sí ti ayérayé nìyẹn káàbá sì ń ṣe Islam aláṣẹ ní ọba àdarí ọ̀rọ̀ jihad àwọn ọgbọ́dọ̀ wo sùn ní ìfìkánì jihad ká lọ sí ibi èsù sẹ́ni kálọ̀ wo tíjọba bá kíyàn wọ́n jẹ̀yàn ní àpẹẹrẹ ìbẹ́yìn mọ̀ pé oríṣiríṣi ẹ̀sìn ní bẹ́ẹ̀ nàìjíríà nínú ẹ̀sìn tó wà nàìjíríà bọ́gì bọ̀ fún mẹ́nu ẹ̀rí ọ̀nùkùnrin náà. àwa sì nígbàgbọ́ a máa nígbàgbọ́ sí àlìkìrọ́ọ̀mù kàtìrì àwọn màláíkà tí wọ́n jẹ́ olùkọ́ nǹkan nítorí pé Ọlọ́run bá ti gbé àwọn mọ̀lẹ́kà yẹn kalẹ̀ lé wa lórí háfìrí tí wọ́n máa sọ wa pẹ̀lú mìínú. a tún nígbàgbọ́ sí mọ̀lẹ́kà kú àlùmọ́wátálé. ẹ o tó ṣe pé sẹ́tọ́lọ́ ń gbé fún yóò ṣe gbẹ̀mí gbogbo àwọn tó wà láyé iṣẹ́ tiẹ̀ nìyẹn agbọ́dọ̀ wá dá aláàmú bí séèyàn ah, wá ń tọ̀sẹ̀ bá kúlẹ̀ kan náà kọ́ sóhun náà lọ́pàá wọn ìwọ lọmọ wàhálà tó ń kó rẹ sí ọlọ́run lágbára àti pèyàn one million pẹ̀lú sọ́dọ̀ àti mọ́lẹ́sìn mọ́tò láàrin kásẹ́bí kápádé. obìnrin pé báyìí ká má gbàgbé pa ti bọ́ síbi àlè ìmọ̀ọ́nù bìlẹ̀ ọmọ àṣẹ látàrí ikú ibi ikú ló ti bẹ̀rẹ̀ a tún nígbàgbọ́ sí àgàbìl kọ́bọ̀ ìyá lèmọ̀ kíláàni lọ́wọ́ àhìlá ẹni ọba lẹ́tọ̀ sí kó gbà ní máa ń sọ ẹni ọjọ́ rìbá ó ṣe kórókó ṣeré ìtọ̀ ọ̀dá lára rẹ̀ dáadáa ó ń ṣòfófó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀ṣọ́ àlè. ọ̀ṣọ́ àlè ló ń kàrí wọ̀nà tí eré ìfọ́kùnrin ní anọ́ọ̀tì ní wàdíìlì ní wọ̀nà tí ìlú. ó ní. a tún nígbàgbọ́ sí àti nàkírí mọ̀lẹ́kà ni wọ́n tí wọ́n wá bá àyànfi kọ́bùrì inú sàárè rẹ̀ ìbéèrè wọn máa béèrè àwọn rọ́bì ní talẹ́lẹ́dà rẹ̀ bọ̀dínì kílẹ̀sìn rẹ̀ wọ́n nàbí yìí tala nẹ́bì rẹ̀. wọ́n ní alámọ́já àdúgbò yìí lè àkùbárò gẹ́gẹ́ bí ìròsè gbé yẹn wá látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa alihi wa wàá ní sọ́hábà tí. àti bí ìrò ti wá látọ̀dọ̀ àwọn sàbí kọ́lọ́ǹkọ́ bá ní ọdún sí wọn. atúbọ̀dọ̀ nígbàgbọ́ wípé sáré àbàtà kan ní nínú àbàtà àlùjẹ́nà bó ṣe já sí pé a ó fọ̀fọ̀rọ̀ tún. a ó fọ̀fọ̀rọ̀ tún ní kópa rẹ̀ ní nàìjíríà. ẹ ó dì fẹ́ǹdì ìhun tí wọn náà bá ṣe sàárè lè jẹ́ kòtò kan nínú àwọn kòtò náà ẹgbẹ́ tó bá jóná báyìí wàá ti bẹ̀rẹ̀ láti inú sàárè wàá sì wàá jóná gidi ọba àtijọ́ gbẹ̀ndà ọ̀sẹ̀ yà mọ̀ sẹ́mọ̀ pé àzábò là á dín náà nìyẹn jóná là àzábì là ti gbárí ìyà díẹ̀ díẹ̀ ní jòkú gbẹ irú ìtọ́lọ́wọ́n bá fi ń jẹ àwọn fìlàwọ́n àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ wọ́n tó di pé wọ́n jẹ pàpà bàrì yà àbádẹ́ta ni anẹ́rù yọ̀ọ̀rọ̀ tó nà àlẹ́ ìhàgòdó wà nù àṣìyàn ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب أو سواجه مبعي أو لقبون كيكان ها iná òun ni wọ́n máa fi jó fìràwọ́ ní àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ tọ́ba àtijọ́ gbẹ̀ngà lùkìyàmọ̀ wọ́n ní ẹ mú fìràwọ́ ní àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ wọnú ìyàtọ̀ lè koko ìyá díẹ̀ díẹ̀ ní ìjòkó gbẹ agbọ́dọ̀ nígbàgbọ́ pé yóò jẹ àwọn èèyàn kan nù sáré kí wọ́n tó jẹ pàmò àbárìyà kọ́nà mi. àwa tún nígbàgbọ́ sí albert ìgbéǹde àti ẹ̀sán iṣẹ́ tá a gbà níjọ́ gbéǹde àlùfẹ́yà rẹ̀. wọ́n ní wàlẹ̀ àti àfihàn ẹsẹ̀ mo ti ṣàlàyé àfihàn ẹsẹ̀ fún wa o lápẹẹrẹ nísìnyí sìnà one thousand ló ṣe kí wọ́n á nínú tẹ́ni yìí mú wá ó mú sìnà wá. bọ́ lọ́ọ́ lé ewúrẹ́ tó wọnú wọn láti àfíf wọ́n ti sùn. sọ fún wa sọ pé inú iṣẹ́ tó ṣe ó ṣe sìnà ìsúnmọ́nù làǹtọ̀ sọ ó ṣe sìnà sìnà one thousand lọ́dẹ̀ sí arúgbó ni ìsàfihàn pé inú ìgbà tó ṣe é ṣe ń jẹba yìí wọn ò tí ì tú yẹ́bẹ́yẹ́bẹ́ òun lọ̀rọ̀ tí ìyàwó àyìnṣàgbé gbàwá rẹ̀ lọ́dọ̀ àníbi sọ̀lá àlẹ́ ìfọ̀lá tó ní mọ̀ọ́nù kìsàbá ọ̀gbìn mọ̀ọ́nì hósíbá ọ̀gbìn ẹni wọn bá sírò sẹ rẹ̀ wọn jẹ níyà ìyàwó àyìnṣàgbé béèrè yìí ọ̀rọ̀ adẹ́dà tó sọ yìí pé fàámà man utiya kitabahu bi yaminihi wa sawfa yuhasabu hisaban yasira wa yanqalibu ila ahlihi masrura kí ni ìfúnná rẹ̀. ṣé kìí ṣe ìsáàbà yasira tó wíyàn ìyàwó náà tó àjọ òjíṣẹ́ ọlọ́run ní dáálì kẹlẹ̀ àrùn àfihàn ẹsẹ̀ lásán lásán lóléyìn nítorí bẹ́ẹ̀ ẹnì yòówù tí wọ́n bá tún iṣẹ́ rẹ̀ wò yẹ́bẹ́yẹ́bẹ́ ní one thousand ló ṣe òṣè níjọba òṣè níjọba òṣè níjọba irúfẹ́ ẹni bí ò ṣùgbọ́n ṣe sìnà lásán tẹ̀lé kí wọ́n ti bá pamọ́ lánìyàn àwa lè máa wòye pé sìnà tó ṣe bọ́lá kan fọ́ kan òfin àdúgbò kan lára lásán ẹtikẹ́tì bẹ́ẹ̀ sọ ìṣirò iṣẹ́ rẹ̀ rọrùn nìyẹn pẹ̀lú pé áwùjọ lásán wọn ṣe wọn ò tú yẹ́bẹ́yẹ́bẹ́ ṣùgbọ́n tí wọ́n bẹ tú yẹ́bẹ́yẹ́bẹ́ à tó ń tọ̀ wọn jìyà yóò jèrè ya wọ́n ṣe sáà ìsinrosẹ́ á nígbàgbọ́ sí. àti pé ìwé sẹ́rẹ̀ ìwọ ní ọkà kódà kan má lọ lé kéwú láyé wàá kà tí wọn náà ra dúró ohun tó ṣe wọn máa sọ wípé ẹ kìíní ta ẹ lè ha kọ̀ ẹ kọ́ ti tábìlì àlàkà á ní sultaniya ẹ áhùn mú kọ́ ọ̀hún ti tábìlì. ẹni tó ń tó wáyé pé dáadáa lọ́wọ́ àánú ìwé rẹ̀ ẹ mọ̀ bí ọmọ tó gba àti bàbá tọ́mọ àti bàbá tí ọmọ ní ọmọ àna káàdì gbogbo ẹ̀wò káàdì ni ṣùgbọ́n tì mí nì òun ọmọ àtọ́kọ́ ta ha káàní ti kọ́ ọ́ di ya wọ́n máa ṣe ìdájọ́ ọba ti máa wáyé torí ìwé ní lọ́wọ́ àlàkà á ní mi ti parẹ́ mọ́ mi ní ní kápá kankan mọ́ tó wọ́n fi wá padà jìyà ń tẹ̀ ṣẹ̀rọ asòlù kìtà àgbàdo nígbà pé yọ wáyé ìwé ìfẹ́ àáká bákan náà ẹ̀sán yọ wáyé fáwọn tí wọ́n bá ṣe dáadáa tí wọ́n tẹ̀lé tọ́lọ́wọ́ ìyà yọ wáyé fáwọn ẹni tó ṣe yí pé wọ́n ya tọ́lọ́wọ́ afárá ṣẹlá ti nà mbẹ a nígbàgbọ́ sí òun náà èèyàn kọjá mẹ́bí sẹ̀rẹ̀ bá ṣe mọ́ ẹlòmíràn kọjá bí atẹ́gùn ẹlòmíràn kọjá bí ogun rà kọjá ẹlòmíràn wọ kọjá ẹlòmíì ti bá ń kọjá lọ àwọn kìíní ẹ̀mú kan bẹ ní etí rẹ̀ jẹmujẹmu báyìí yọ fà ìsàlẹ̀ afárasì láti iná lọ́dẹ̀ wà mẹ́ wọ́n á gbé ìdùnnú náà ni. àtòsùn ọsẹ tí ó jẹ táwọn onígbàgbọ́ òdodo nìkan torí kò sí wọ́n fẹ́ wọ̀n nínú iṣẹ́ kékeré gbogbo iṣẹ́ rẹ̀ paralẹ́sì ni f9 gbogbo ẹ̀ kí ni wọ́n á fẹ́ máa wọ̀n mẹ́ wasting of time ni àti gẹ́ẹ̀tì ìbàsìkò ń nu jẹ́ ni ẹ̀ńdọ́ yẹ pé kófúrò ló bí marú òṣèlú tó lè dánú kẹ́tí gbé wá nítorí kọ́ ọ̀kọ́dún náà làwọn àmìlò mi àmìlò ìfẹ̀jà náà fàbá àmọ̀sóra kódà kọ́ máa fún kọ́ máa fi one million ṣe sàrà lójoojúmọ́ ó sì lọ hundred years láyé kófúrò yẹn lásán ti bá gbogbo ẹ̀jẹ̀ fún kò sí nǹkan tí wọ́n fẹ́ wọ̀n nínú iṣẹ́ rẹ̀ mọ̀rọ̀ bá nìyẹn ti yé torí kófúrò yẹn náà ló yí gbogbo ẹ̀kọ́ fún mizan mùmíní ni wọ́n wọ̀ wàlí jannatu. a tún gbọ́dọ̀ nígbàgbọ́ pé àlùjànnà àti iná ohun tá a ti dá ni. kò ní tán láéláé kò sì ní parẹ́ ọ̀la àtẹ̀bí ìdáni. kọ́bílà alìkálì àti bọ́lá wọn bá subhanahu wa ta'ala ọ̀dà àlùjànnà àti iná kọ́bílà alìkálì kó dáhùn ẹ̀dá tí ó kó sí gan-an ọwọ́ àṣẹ ìdáhùn ẹni pé ọlẹ́tọ̀ sálùjẹ́ ní àtúnáyàn ẹni tọ́lọ̀ ń bá fẹ́ nú wọn àlùjánà ni ó tì í sí fadilaminu ọkàn ti sọlá fún ni kì í ṣe sẹ́ẹ̀rẹ̀ ló gbé wọ́ ọ́ sẹ́wọ̀n fún àníwò sọlá sọlá wọn lòun ẹ̀sọ́ níjọ́ kan yìí ṣe ẹnì kọ̀ọ̀kan yóò lè rí kẹ́ ọlọ́run akẹ́kọ̀ọ́ lè wà iṣẹ́ rẹ̀ lè gbé wà àlùjánà àyàfi tọ́lọ̀ ń bá lò fẹ́rẹ̀ wọ́n ní káàkiri wọn ní bẹ́ẹ̀ إلا أن àgàmọ́dà الله برحمة منه. rahmat mi àfi tọ́lọ́run bá fi ìkẹ́ rẹ̀ tó ti rẹ̀ ní gbẹdẹ ló tó fi pẹ́ ní tọ́lọ́run bá fi wà lójẹ́ náà nú àwọn èèyàn pátá ó kàn fi sọlá fún lásán ni ọmọ nìṣá ẹni tọ́lọ́run bá dẹ̀ tún fẹ́ iná lọ́ máa tarí ẹ̀ sí ọlọ́run ṣe dọ́gba lọ́dọ̀ rẹ̀ ní ẹgbẹ́ lọ́sọ pọ́lọ́run ẹni àlùjẹ́ náà yóò máa ṣiṣẹ́ tí wọ́n ti parí fún pé ibi tí ń lọ nìyẹn. ẹ̀rọ àwọn kólíkọ́lá yóò sì padà sí ibi tí wọ́n dá lé lórí pé ibi tó ń lọ nìyí o àlùjáná ni o àbínà ni o. ọlẹ̀ ẹ̀rọ orin àtàbúrú ń da ti kádàrà rẹ̀ lórí gbogbo ẹ̀dá ni. yóò ṣẹlẹ̀ yẹn ni pé ká nígbàgbọ́ sí kádàrà tún lélẹ́yìí. والاستطاعة التي الاستطاعة التي يجب فيها الفعل من نحو التوفيق الذي لا يجوز أن يوصف المخلوق به wọ́n ní والاستطاعة ìwà alágbára التي ètò ṣe يجب بها الفعل سيسو في fi jẹ́ من نحو التوفيق أو أن nínú kòńgẹ́ الذي لا يجوز أن يوصف المخلوق به tá في lè يعني في yẹn àlè ọlọ́run ló ní ọlọ́run ní máa ń fi yẹn ṣe kóńgẹ́ fàhùwà fàhíà máa lè fẹ́yìn ó sì wà pẹ̀lú ṣẹ́ o. sàlámàtì àlàd ó ní ẹ̀wá rí ìlágbára nìjẹ́ àti sífá níbi kéèyàn lálàáfíà wà lówó sàyìn kéèyàn nígbà láàyè ọ̀tẹ̀ mú kéèyàn kankan náà ni wọ́n sàlámàtì àlàd àti kíni séèyàn lálàáfíà ìyẹn máa ń ṣẹlẹ̀ fọ́tọ́ ní kéèyàn ṣiṣẹ́ ọ̀bíhá. ọ̀bíhá yàtàlá pọ̀lìkìtọ̀. ẹ o ọ̀rọ̀ tí ọba adédọ̀ba kò ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí ó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan tá a kà á lẹ̀ ẹni tọ́lọ̀ ń bá ní ẹgbà rẹ̀ tèmi tọ́ba lágbára ni àbẹ́ ti gẹ̀ẹ́sì wà hùwà kà mà ọ̀kọ́là òun ti dédé ọ̀rọ̀ tọ́ba adédọ̀ sọ pé ọlọ́run ò ní lábẹ̀mí kan lọ́rùn àfihàn tó bá nígbà láàyè ń pa rẹ̀. ẹ ń tọ́ bá ṣe ń dáadáa yóò gbà ládàá rẹ̀ yóò sì jìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ àfọ̀hánù lè ń bẹ̀. ẹ tún fálí fọlá mo ti ní ayé wálé fọlá mo kó bẹ̀ wà àfọ̀hánù lè. wà àfọ̀hánù lè ìbáàdì wọlé kò lọ rẹ̀. ẹ o iṣẹ́ ẹ̀dá iṣẹ́ tẹ̀dá bá ti fálí kò lọ́ọ̀hì ẹ̀dá ọlọ́run ni o nítorí pé ọba adéda ni wallahu khalaqakum wa ma ta'malun ọlọ́run ló dá yá àti ohun dẹ́sẹ̀ ṣùgbọ́n kúkúrú ni tó bá ṣe ọlọ́run nífẹ̀ẹ́ sí kálíkù ti bẹ́ńbẹ́ ní ọlọ́run ti nímọ̀ pé ọ̀daràn ló máa yà ní túmọ̀ nítorí pé wallahu la yarda li ibadihi al-kufr mọ̀rọ̀ bó ti bẹ́ẹ̀ ó dẹ̀ ti fún ọlọ́pọlọ ó ṣàlàyé kúkúrú ilé ìmádé bẹ́ẹ̀ ṣírkù ilé ìmádé bẹ́ẹ̀ ọ̀wá gbà ọlọ́run dá dídá bẹ́ẹ̀ nínú kó nímọ̀ ń pa rẹ̀ ó sì ti wà ní àkọọ́lẹ̀ pé ṣe bú ni ó ṣe ń tiẹ̀. ṣùgbọ́n nǹkan ni ọwọ́ alásọ̀dọ̀ ẹ̀dá torí tí ìbá ṣe bẹ́ẹ̀ tí ìyẹn bá kírun sọ ẹ̀kọ́ gbalada bó ba ikọ́ lọ́run ló ṣe àbẹ́ tí ìkẹ́ tìkọ́ ẹ̀kí yẹn gbalada kí ló ń dà wá láàmú bí èèyàn ti kírun tí ó padà wá jìyà ẹ̀yẹ kí yẹn oṣù tọ́lọ́hún ni ò kírun òun ló kírun lẹ́ẹ̀kan gbalada òun ni ọ̀wá kírun báyìí ó ti ajẹ́ta fi gbà tó ní ládàá tàfi gbà tó níyà tọ́lọ́run bá fẹ́ ni àní ń sẹ́bọ̀ wọ́n dá nígbà tó ṣe ímọ̀ ló fi ẹ̀tọ́ gba aládà ó sì gbà á lọ́fẹ̀ẹ́ ló fún ọ́sẹ́bọ̀ ó <laughs> jìyàwó náà ni ló bá rí ẹsẹ̀ nínú ìrè ọlọ́run kà lébù. ọlọ́run ò sì ní lábàá àwọn ẹ̀dá lọ́rùn àfihàn tó wọn bá lágbára wọn ò sì lè lágbára àfihàn tọ́lọ́run lábàá wọn yẹn la hawla la quwwata illa billah lọ́lọ́run lẹ̀kún ẹ̀rẹ́ àlàyé la hawla wala quwwata illa billah kanzu lìjẹ́nà tá a máa ń wíyàn ọ̀sọ́gbọ́n àrékèrèké ọ̀ságbára kan tó lè ṣe nǹkankan àfi pẹ̀lú àtìlẹyìn ọlọ́run nẹ̀kúlù. nẹ̀kúlù la hilata li ahadi. aláwọ̀ máa sọ pé la hilata li ahadi kò sí ọgbọ́n àrékèrèké fẹ́nikẹ́ni kò sí ìyípadà kan fẹ́nikẹ́ni. wala tahawulu تحول عن عصية الله إلا بمعونة الله إيه إن كاكاو سليكم بيسه استلام عزيز قلات لن يولون ولا قوة لأحد ولا قوة لأحد على إقامة طاعة الله والثبات عليها إلا بتوفيق الله بكنا قصاك برا فين كان لا تسي تلي طلون والثبات عليها أتلات دولوري تلي طلون إلا بتوفيق الله حقيقة لكم جي الله ọ̀kúnlù sẹ́yìn. ẹ gbogbogbò yóò máa lọ bímọ sí àtìlá yẹjìlẹ bímọ sí àtìlá yóò máa lọ pẹ̀lú ọmọ fẹ́ ọlọ́run yóò máa lọ pẹ̀lú mọ̀ rẹ̀ yóò máa lọ pẹ̀lú dájọ́ rẹ̀ yóò máa lọ pẹ̀lú kádàrà rẹ̀ alimọ̀sí àti kúlù àhà mọ̀ fẹ́ ọlọ́run borí gbogbo mọ̀ fẹ́ yẹn yẹn hiyala kullaha ìdájọ́ ọlọ́run sì borí gbogbo àrékèrèkè yányán ọlọ́run máa ń ṣe ohun tó bá fẹ́ ìkẹ̀wé sì ń salábùsí láéláé su'in wàháíní ọlọ́run ọba mọ́ kó ní gbogbo àìda wàháíní àti parun ọlọ́run tún wá mọ́ kó ní gbogbo àlébù ọ̀ṣáíní àtàbàwọ́n la yusalu amma yaf'alu wa hum yusalu ọlọ́run tá a wí àní bí léèrè nípa àwọn tó bá ṣe wa hum yusaluna àti wípé àwọn èèyàn ní ohun táwọn bá ṣe á bí wọ́n léèrè adùn báyìí subhanaka Allahumma wa bihamdika sallallahu alaihi wa sallam anta astaghfiruka wa atubu